أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب ada ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam <clears throat> ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama a ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo gbogbo àwọn ìgbìyànjú eléyìí tí à ń ṣe yìí tí à ń fààyè wálẹ̀ tá a wá ń gbọ́ wá sí tá a wá ń lékún ní ìmọ̀ àti ìmọ̀ọ́nì tá a wá ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kọ́lọ́run kó jẹ́ wúlò fún wa láyé àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kó fi sínú mẹ̀zánù hasanati wa inú òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ̀ wa kọ́lọ́run jẹ́ wà ń bẹ̀ káwa bá yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha biqalbin salim ọjọ́ tó já sí wípé owó ò ní wúlò nǹkan kan ò ní wúlò àfẹnitọ́ bá lọ bá ọlọ́run pẹ̀lú ọkàn mímọ́ ọlọ́run kó jẹ́ aṣoríire ayé àtọ̀run <clears throat> tíra àmìnà ájúlì mọ́mìn òun là ń lò lọ ibi tí a sì dé ń bẹ̀ ni mìnà ájúlì mọ́mìn fi tẹ́ríkìlì muharramat mìnà ájúlì mọ́mìn fi tẹ́ríkìlì muharramat. Ìlànà àwọn ẹni Ọlọ́run níbi gbígbé àwọn nǹkan èèwọ̀, àwọn tí ò dáa níbi gbígbé jùúlẹ̀. Oríṣiríṣi àwọn tí ò dáa tó jẹ́ muharramat jẹ́ èèwọ̀ òun làáfà ti sọ fún wa tí wọ́n fẹ́ ká gbé Eléyìí ẹgbẹ́ tọ̀hún ẹjẹ́ àjìnà sí, tẹ́tẹ́ ẹ ata. Ṣùgbọ́n bí ń bá wa sọ níjẹ̀jọ́ òun ni tó ní í ṣe pẹ̀lú mímọ́ woṣẹ́ mímọ́ lọ́ọ́lé àwọn yẹ̀ǹwò mímọ́ lọ́ọ́lé àwọn babaláwo àti gbogbo àwọn ọmọ ìyá wọn nínú àwọn nǹkan tí àáfàá jẹ́ kó yé wa níjẹ̀jọ́ gbogbo ẹni tó bá ń lọ woṣẹ́ a mú àwọn oríṣiríṣi àdíìfì wa ó ń bẹ nínú àdífì yẹn tó ń sọ pé lámútúkúbálúlàwú sọ̀láàtún àrùbáyínà yawman wọ́n ní gba ìrun onítọ̀hún fún odidi forty days ogójì ọjọ́ ó túmọ̀ sí pé ìrun forty times five sẹ́yìn ìrun márùn-ún láǹkí lójúmọ́ wọ́n wá multiply rẹ̀ times forty ó ń tọ̀hún fi ìrun two hundred ó fi takò ó fi ṣòfò. So tó bá sì dọ̀dọ̀ ọlọ́run tí wọ́n bá bí nírun yẹn tí ọ̀bá rí mú wá níbo la mọ̀tọ́rọ̀ rẹ̀ ọjà sí lèyìn ó sì máa ṣe ọ̀pọ̀lọpọ̀ fa nínú rìwáyà mi òun ní fàkọ̀dí káfàrọ̀ bímọ unzila ala abil qasim irú ẹni yẹn ó ti ṣe ó ti tako sọ̀kalẹ̀ fún Muhammad sallallahu wa sallam a sì mọ̀ túmọ̀ ẹni tó bá takun tànà bíi mo wá ọ̀nà méjì ló lè pín sí òǹtàn lè jẹ́ mùnàfìkì nìfàákún ìrìntìkọ́ọ̀dì torí búgúdù rọ̀ṣùl wà búgúdù máa já àbí rọ̀ṣùl àbí báàbí máa já àbí min alamati nifak alìrìntìkọ́ọ̀dì ara ń tá a fi máa mọ̀ ni ní ti ìsojú èjì tinú àdìsọ́kàn pé mùnàfíìkì burúkú leléyìí tó lè yọ̀yàn sí kò ní Islam torí pé ní fákùlì ti kọ́ dí ó lè jẹ́ kéèyàn ó di káfíru tí ó fi jẹ́ kèfèrí níwájú ta ni o Allah àwọn ò gbọ́dọ̀ takun tànà bí mo wa ẹni tó bá ti wá ń wọṣẹ́ tó wá ń nígbàgbọ́ sí ti babaláwo àbáàfáà ti ń tẹ̀yàn rẹ̀ àbá àfẹ́ ìtọ́já sí pé ó ń fi tẹ̀sùbà ṣeré àbá àfọ́ olómi omi ló ń lò àbá àfọ́ alálìkì ń bà tí wọ́n jọ wá ń tara wọn jẹ wọ́n wá ń fi kọ́kọ́rọ́ sokùnrà ní ó ní lóko ọlọ́run tí wọ́n èso ọkìn ní ìmọ̀ yí mo ní ọmọ yí mọ́ yí àfọ́ àbá sokùnrà ní ìdí mọ́ yí mọ́ yí gbogbo ẹni tó bá ṣe léyìí kì í ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ìlàsẹ̀ ń wọ́ọ̀nù kálukú wa náà gbogbo ń tó bá ṣẹlẹ̀ sí wa ẹ jẹ́ á nígbàgbọ́ nú ọlọ́run wọ́n jí owó àáfàá Ràṣídì àwa ń wẹ̀ ní tó jí àwọn mẹ́jọ náà sì ń gbélé àwa ní àásẹ̀sẹ̀ kọ́ ọkọ wọn bàbá kan bá wa fi oògùn kan sínú omi ẹni tó kọ rẹ̀ bá parẹ́ òun ló jí tó já sí pọ̀tọ̀ lẹ́nu tá à ń jẹ̀nu lọ pé ó kọ rẹ̀ rẹ̀ kọ àǹjẹ̀nu ni ó sì ṣẹ̀wọ̀n kò sí nǹkan kan tí wọ́n fi inú omi tí wọ́n po ọkọ rẹ̀ àǹjẹ̀nu kan ni ó <laughs> àǹjẹ̀nú lè mọ̀mù lómù ọlọ́run nìkan ni ò lè ṣe kí ni o ni ò lè mọ̀mù lómù àǹjẹ̀nú ó lè jẹ́ pé táyé ló jíwó káǹjẹ̀nú ọ̀pá kàǹdé rẹ ẹwà á máa fìyà jẹ kàǹdé táyé padà jẹ́wọ́ pé wàláhì mi ni mo kì í ṣe ah, bàbá ọ̀sán yìí ó mú lónìí gbogbo tí nǹkan tí wọ́n náà rò bá tó délé aláwo àbí wọn ò ní ọlọ́mọ ìyẹ̀wò pé ẹ fẹ́ mọ tó ń ṣẹlẹ̀ tó fi jásí pé látijọ́ yìí ẹni fáànù ti jábọ́ wọn ò rí so mọ́ látijọ́ yìí nìkíní kan ti ṣẹlẹ́dẹ̀ ń pakọ̀ ẹ fẹ́ mọ tó fà á níwọ náà bá lọ ń wọṣẹ́ èèyàn ó di kèfèrí níwájú ọlọ́run ọba àlekè ọlá àwa sọ lọ́njẹjọ pé káwọ̀ ọmọ bá àwa di kèfèrí a nídìí ká mọ ìlànà Islam jẹ́mọ̀ sẹ́ǹbà mi lọ a nídìí ká mọ kí ni o ìlànà Islam èyí ń láàwọ̀ ara sọ ní ṣókí lónìí bó ti pọ́jọ́ ti lọ apẹ́ bẹ̀rẹ̀ kọ́lọ́n kó forí jẹ́mi kó forí jẹ́ ẹnìkọ̀ọ̀kan yín náà kọ́ gba àwọn ìgbìyànjú wa lọ́wọ́ wa kó sì tún wa ṣe bí a bá kù sí. a ti sọ̀rọ̀ ìsìkára ń jẹjọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n kí n sáré sàwọn clarifications kan torí ọjọ́ ti lọ́jẹjọ yẹn náà ṣé ẹ rí lákọ̀ọ́kọ́ nínú tíṣẹ̀rí àgbékalẹ̀ táàfin ní máa lọ ilé baba aláwo táàfin ní máa lọ ọ̀dọ̀ àáfàá tí ń wo yan rìn gbogbo ń tọ́ bá rú wa lójú gbogbo ń tọ́ bá dàrú mọ́ wa lọ́wọ́ gbogbo ń tá a bá nídìí ìtọ́sọ́nà àbíkùn lọ́wọ́ ọlọ́run wọ́n fẹ́ ká ṣe istikhara àáfàá wa jábìrú ọmọ Abdullah ọlọ́run kó bá ní yọ́nú sí wọn wọ́n ní pàdánù bí àṣàlà ń káwọn ní istikhara ni gẹ́gẹ́ bó ṣe máa ń kọ́ àwọn ní súra Kùránì sẹ́yìn kéèyàn kẹ́ka fátíà sẹ́yìn pé èèyàn ọmọ ká dáadáa sẹ́yìn rí torí àsìkò ni ó yẹ kémi náà ṣe nǹkan kan lónìí láti lè lo àdìsí jábírù àdúrà yìí sì kára ó yẹ kí n máa wí kẹ́yìn náà máa wí tẹ̀lé mi ká wá a sórí ṣùgbọ́n eléyìí ò nìkan ó lè gba wáàsí méjì á wà á advice kálukú wa ẹ̀yin náà lọ ha tó yẹ pé ní ìsìnlẹ̀ kéwù la bá wà tí èsì pé bẹ́ẹ̀ bí halkọ ìlmíyà báyìí ara tá a máa ṣe nu so ti yé ní ìsìn irú tíra àṣkárù mùfìlínà mi tí mo kọ yẹn ara bá a ṣe máa ń kọ àwọn èèyàn nu a máa wí àwọn náà máa wí tẹ̀lé wa wàá máa wí ọlọ́dẹ láwọn àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tá à ń kọ́ kan máa rí a so irú àwọn àṣkárù yẹn láti kéke káwọn ọmọ wa ó ti mọ wọn lè má ti lò gbẹ̀wọ́n ṣe kí ni o wọn ó ti mọ sórí ìsìkára ní àwọn adab ó sì ní àwọn ṣubuhat ó ní àwọn ẹ̀kọ́ àtàwọn ìrújú àbáwọn àdàdálẹ̀ wàbídà àwọn àdàdálẹ̀ táwọn èèyàn ti bọ́nú kéde o ìsìkàrà jẹ́mọ́ ẹ̀ gbọ́ mi dáadáa o kódà mo ríru ẹ̀ kan bá dàn yìí. alákọ̀ọ́kọ́ ni pé gbogbo apáta wọn fẹ́ ká kọ́ mọ̀ pé tí ń jẹ́ ìsìkàrà ni pé ìwọ ọlọ́run ṣẹ̀ṣà fún mi jẹ́mọ́ ìwọ ọlọ́run ṣe kí ni o ìwọ ọlọ́run ṣe kí ni jẹ́mọ́ ẹ̀ má ṣe mi ṣéèkì o kì í ṣe pé wọ ọlọ́run mo ti conclude bá mi máàkì ẹ̀ jẹ̀mọ́ ẹ gbọ́ mi yé o kì í ṣe pé wọ́n ọlọ́run have decided just agree with me ọ̀pọ̀lọpọ̀ wa máa ń tanra wa jẹ àwa ni ó sì ṣe é sì kára ó ṣe é lóòótọ́ ọlọ́run ò lè gáìdì ẹ torí kò wá guidance ọlọ́run ó fẹ́ pọ̀ ọlọ́run láṣẹ ni èèyàn fẹ́ lọ́kọ òun àtọkùn ti bára wọn sọ̀rọ̀ wọ́n ti gbà fúnra wọn ó wá lóun fẹ́ ṣe ìsìkára ìsìkára wèrè wo ló ń ṣe o ò ṣe é sìkárà kìlọ́ọ̀fù tó máa jó lọ ọwá ní sìkárà lọ́kàn lè ṣe ọlọ́run lè gba ìsìkárà eléyìí o jẹ́mọ́ sóyà àbí òye ọlọ́run lè ṣe kíni kó lè gbárù ìsìkárà báwọn ìtọ́ àṣọ́bọ́lọ̀ ni pé wọ́n ọlọ́run have decided have concluded whether you like it or not just sanction it for me jẹ́mọ́ ìlú yẹn kọ́ là ń sọ o èèyàn fẹ́ lọ kọ́ṣẹ́ ó rò pé ṣé kó wọ́n kọ́ṣẹ́ tailoring àbí fashion design ẹni kó wọ́n kọ́ ẹ mọ̀ wo ó ti lọ gba fọ́ọ̀mù lọ́dọ̀ tailor ó ti fíìlì fọ́ọ̀mù ó ti sáìn fọ́ọ̀mù ó ti rán yúnífọ́ọ̀mù ọwọ́ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ kára pé ṣé tailoring ni kí n kọ́ ni àbí kí n lọ kọ́ fashion design ni sọ fún kankan náà méjèèjì mo kàn fi ń ṣàpẹẹrẹ ni jẹ́mọ́ kí ni tó fẹ́ sọ fọ́ lọ ìwọ ọlọ́run kí n mọ̀ sára ìṣe ìṣe kára ni o gbó tí mo fẹ́ ṣe o so ọgbọ́n tí mo sọ whether you like it or not tí mo fẹ́ ṣe ni kó yá sign so ti gbọ́ súlẹ̀ ádàbù nìyẹn jẹ́mọ̀ kí mo gbé súlẹ̀ ádàbù èyí ti conclude lẹ́mi ara rẹ̀ ọwọ́ ẹ̀ tẹ̀lé fọlọ́n pé ọfẹ́ ọkọ ntẹ́mi fẹ́ ṣe nìyẹn o ṣùgbọ́n kí kẹfí sì kára tan àwọn èèyàn jẹ àbí kí fi tàwọn ọlọ́run gan jẹ wọ́n fẹ́ fi tàn ọ́ jẹ ní o só ti yé ọlọ́run lè gáìdì èèyàn báyẹn jẹ́mọ̀ sẹ́yìn gbọ́ mi dáadáa pírọ́blẹ́mù tá à ní lónìí lórí ìsìkára àárọ̀ táwọn èèyàn ń ṣe ẹni tó ti máa ń tọ́ fẹ́ ṣe kò rí ọlọ́run sí ẹni tó lè ṣe kí ni o tó lè gáìdì ẹ̀ ọ wá sọ fọ́lọ́run pé tó bá wù ọ́ ni o ṣe èyí ń ṣe báwọn ìwọ ọlọ́run mi ò tí ì conclude torí pé mo sọ ìtumọ̀ ìsìn ọ̀rẹ́ mi ìtumọ̀ rẹ̀ lásìkò mà ìtumọ̀ rẹ̀ lẹ́nìí bẹ́ẹ̀ mo kà fún wa sẹ́rí lónìí àtúmọ̀ àdúrà yìí ṣe kára yẹn yóò jẹ́ àmọ̀ pé tá à sọ fọ́lọ́ ni pé tọ́ ọ bá rò pé nǹkan yìí ni ìwọ ọlọ́run mọ̀ kó lóore ntọ́ ọ bá ni pé yóò lóore òun ni ó fa àlùbáríkà sí fún mi. ìyẹn jẹ́ kọ̀ọ̀kan nínú ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní tá a fẹ́ ṣe ń ṣe kára àní tí conclude àní sọ yé àní tí ìtìwọ ọlọ́run bá rí i pé ní olóore ni ojú ọ̀rọ̀ rọ̀ fún mi láti ṣe ìyẹn nìkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ìsìkára kò nídìí special ablution àbí special time tó rà ráwọn àfáà kan pé sórí ìsìkára tó ń ṣe yìí eérú lè ṣàlùwàlà ìsìkára oníkíni o eléérú sórí ìsìkára eléyìí ọ lọ ra omi zamzam sẹ́yìn pé omi zamzam omi tó dáa ni yes or no ìyẹn sì lè fi ṣàlùwàlà yes or no bẹ̀káwá àtàjì ẹ̀ mọ́ pé istikhara yìí o omi zamzam lè ṣàlùwàlà bídíà ni kì í sára ẹ̀sìn àbóbítẹ́ ìṣàlùwàlà omi tán bá kọ́ pọn ní kànga láàárọ̀ ilé ìṣàlùwàlà gbogbo dèdèrè táwọn àáfàá lé àtàwọn àáfàá àti súná òye tán máa àtàjì ẹ̀ bọ́yá ìjànú kan tí yọ ọyọ sí wọn àníbọ̀ ọ̀làlà mọ́ bọ́ wá síbi ọ̀rọ̀ àlà náà o torí pé májẹ̀mú àǹjẹ̀nú kan tán ti fún ọ yóò jẹ́ kọ́ ọ lálàrá àǹjẹ̀nú yẹn àǹjẹ̀nú ni ó fún wọn májẹ̀mú pé ìsìkára tó bá ṣe o wà á kásẹ̀ kan òkè ìsìkárò ní máa ṣe kí ni o máa kásẹ̀ kan òkè ìsìkárò lálùwàlá ni o eléérú àǹjẹ̀nú eléérú ni ọ̀yọ́ sí ọ àǹjẹ̀nú máa kásẹ̀ kan òkè òun ni ó ṣe kí ni o òun ni ọ̀yọ́ sí ọ so ìsìkárò nídìí special kí ni o ablution kò dẹ̀ nídi special time gbogbo àsìkò tá a bá ti lè kírun ó rí pé nígbà táwọn àfa gbogbo àwọn àbá tó wọn sọ̀rọ̀ pàdé wọ́n ní sọ̀láàtù báàbù sọ̀láàtì listikhara kí ni a máa pè jẹ́ àmọ́ sọ̀láàtù kí ni jẹ́ sọ̀láàtù irọ́ yàtọ̀ sáwọn al-awqat al-maniyiyu anha àwọn àsìkò tá a lè kírun bẹ́ẹ̀ gbogbo àsìkò tá a bá ti lè kírun a lè ṣe istikhara ṣùgbọ́n a kẹ̀ lè ṣe ká ṣe tàhárí wákìtì istijaba kákẹ̀ wo àwọn àsìkò tá a rí pé tó àtúnrádìí ìsìpádùá máa ṣe kí ni o ó máa ń gbà yàtọ̀ tọ́ládùá náà ni sọ̀látù ìrun ni nínú sọ̀látù lìsìkára láti ṣe dùáwù lìsìkára jẹ́wọ́ sẹ́ńtà sọ́yà àbí òye sẹ́ẹ̀sì ọ̀kẹ́ tó fẹ́ kírun àti níbẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ yóò wọ àsìkò tá a lè kírun bẹ̀ yes or no àdúrà tó ni yóò wọ àsìkò tádùá máa ṣe kí ni o tádùá máa gbà àjẹmọ̀ ah, sí tí mo sọ yà bí òye àsìkò ni ká ṣe istikhara ìwọ tó o bá lè ṣe lálẹ́ àdúrà máa ń gbà lálẹ́ tó o bá lè ṣe lóru àdúrà máa ń gbà tó o bá tún wọ àwọn àsìkò míì bóyá àsìkò dùhà o lè ṣe dẹ́kẹ́ ẹ̀yìn àsìkò kan tó ṣe ìgbà tó rùn bá kàtà àti wọ́n ní kí wọ́n lọ ṣe ìsìkára ìsìkára aláǹjẹ̀rẹ̀ lọ fẹ́ ṣe ìyẹn jẹ́ nǹkan mẹ́ta gbọ́dọ̀ ṣàkíyèsí ẹlẹ́kẹta alìsìkára àfààní látàlùkùmá bíl àhlà wàlà bìrúkìá ìsìkára ò ní í ṣe pẹ̀lú àlá yálà àlá burúkú àbálà dáadáa tọ́ra àwọn èèyàn máa ń ṣe mistake àlá ó kún sóríṣiríṣi alihulmu mina ṣètò aláburúkú ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ arúyá aládáadáa nìyẹn jẹ́mọ̀ sóye ẹ̀mọ̀ ò lè ṣe téèyàn bá bàlágà ànábì wà tó ń sọ nípa ọ̀rọ̀ ọkùnrin bá bàlágà ó ní àti kí ni o ẹni tó bàlágà àtàyàtàlì tí yéé máa lálà sẹ́yìn fún ìwọ̀n rò pé ànábì tó lo itilam sálà burúkú wa ni ọmọ táwọn àfáà ṣe máa ń lò torí pé ẹni tó bàlágà àlá tí ńlá náà aláàbí fóun àtòbí jọ obì tí èsè ìyàwó ẹ̀ torí kèé márì akẹyẹ sàlá gidi náà kó àmọ́ lálàkọ́ nǹkan obìnrin ṣe sì náà obìnrin kan ìgbà tó jì ó ti rí spam tó jáde lára rẹ̀ sàlá gidi náà wà nù lóbi jáde pé láti pàlà bá ń pọ̀ fún èèyàn gan ó tó lè nídìí kan ṣe orúkẹ́ àfọ́ it's not even normal ṣùgbọ́n ọ̀kẹ́ làrú alátọ́mọ̀ kìwọ́ náà ti bàlágà àbíkọ́ ọ̀kẹ́ lálágbé wà tó mi kan ó lè jẹ́nu àwọn tẹ́jọ́ máa ń sọ̀rọ̀ ó lè jẹ́ tó tiẹ̀ mọ̀ rí gan sálà gidi náà wà nù ẹni tí èsè ìyàwó rẹ <laughs> kọ́ lálágbé ẹjọ́ ọkọ̀ wa rí pé nǹkan kan jáde lára rẹ sálà gidi nù olùbò náà ni. so kọ́lọ̀kọ́lọ̀ wa istikhara ò ní í ṣe pẹ̀lú alágídí àbálà burúkú ṣùgbọ́n kò túmọ̀ sí pé èèyàn ò lè lálàá kì kèé sara amájẹ̀mú ìsìkára ní pé tọ́ba ṣe nẹ́fìlà ntán àlàtọ̀ ọba la ntọ́lọ́ fi bọ́ sọ̀rọ̀ nù rárá. ní táwọn àfẹ́sìn tí wọ́n jẹ́ kó yé wa ni pé èyí tí yóò bá lóore èyí tí yóò bá lóore nínú kọ́kàn èèyàn fàmọ́ tàbí gbogbo ọ̀nà tí nǹkan yẹn ó gbà rọrùn kọ́ lọ́wọ́ máa ṣe ní kíni o ìrọ̀rùn ẹ jẹ́ fún ọ lápẹẹrẹ wàláì sì kára máa ṣiṣẹ́ téèyàn bá ṣe pẹ̀lú àníyàn dáadáa mo tó fọlọ́ búra lórí nígbà rẹ̀ èyí tọ́lọ́ bá di pé kò lóore fún ọ ìwọ ọgbọ́n kẹ́rìpọ́nà rẹ̀ dín ni kò ní rọrùn ó mọ̀ pé kò lóore nu àáfàá mọ̀ kúlẹ̀ ọfẹ́fẹ́ sísà kan gbogbo ẹ̀ bá sádàrú àsìkò lọ́wọ́ kó tó fà fà kan àsìkò ọba tó sákò lẹ́bẹ̀ àrómẹ̀tì ó pè nọ́mbà rẹ̀ ọlọ́mọ ìgbà tó ọgbà wá di division nìka rẹ̀ mọ̀wùlẹ̀ pọ́n padà rẹ̀ àfa <laughs> ọlọ́ọ̀dì kò túmọ̀ sí pé òun lè bá challenges pàdé o kọ́mìnrin kẹ́ ọmọ àwọn òbójú o ọmọ àwọn òlò black o èyí ò ní ṣe pẹ̀lú fífẹ́ pẹ̀lú tọ́rọ̀ mọ́kẹ́ni o fífẹ́ ni ṣùgbọ́n ọmọ gbà àwọn òbí ẹ̀ náà gbà ó túmọ̀ sí pé olóore wọ́n ní àwọn òlè gbà tán ẹ ọmọ àwọn o kò bójú o ọmọ àwọn o ẹ yọ lọ sùkú o ẹ̀yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó bá parí ní òtò fẹ́ o ṣùgbọ́n àwọn òní ẹ má fẹ́ ra yín ẹ wá bẹ̀rẹ̀ struggle bí ó ṣe yá <laughs> gbogbo eléyìí kò túmọ̀ sí pé kò lóore ṣùgbọ́n ìjọba fẹ́ gbogbo ẹ̀kẹ́ block Ọ èjì láì fún ọ ni ọba rí pé mọ́ nígbà tó rí báyà fa ó ti wọlé ọkọ kódà ó ti lóyún <laughs> ọ̀yà agba kádàrà ọ̀yà kan rí ẹlẹ́yàjì ah, ah, lọ èmi ní ìbá sí ìfẹ́ ìwọ tó ń banú jẹ́ ah, ìmoore ni ọ ìwọ sí ìfẹ́ ọlọ́run ti ní pé kò lóore fún ọkọ̀ jẹ́ ọlọ́mọ Sọ tí ọba ti ní lóore kò ní rọrùn ọwọ́ gbogbo ẹ̀ rọrùn ó ti mọ̀ pé of Ibadan èmi fẹ́ ti lọ ṣe dìgírì mi ṣùgbọ́n náà rí i pé Rashidi etí ẹ̀ mélòó kọ́ ọ lọ́jú ní Ìlọrin ló fún ọ fún first master ló lóore fún ọkọ wa ṣe ní kíni o UI ṣé ọmọ nígbà táwa kú bẹ̀rẹ̀ bọ́n ṣe train ni wa nu gbogbo tá a bá fẹ́ ṣe ká máa ṣe kíni o istikhara àtà ọ̀fẹ́ wọ yunifásitì ọmọ mi ah ìyìnlẹ̀ ló wù mí o ah kíní kan ló wù mí n tó wù ọyàn ọmọ bẹ́ẹ̀ lọ́hùn tó bá ti á rí pé kọ̀wé ẹlẹ́dàá rẹ ó máa ṣe ń sìkára báyọ̀ lọ́n ti rí pé ó ní plan mi fún ọ màá sọ ìtàn ara mi méjì tí sìkára wúlò fún mi wàláì tí mo sì dúpẹ́ lọ́nà Ọlọ́run mo dúpẹ́ o tọ́ jẹ́ kí n lo tí sìkára sọ irú ẹ̀ ní yunifásitì ui ló wù mí jáàmù aláwọ̀kọ́ tí mo rí kí mo mú ui one forty three àbí nǹkan mọ̀ gbọ́gbà four hundred mo fail political science àti economics ìgbà náà sì sọ pé ó mú first second ó lè mú ui ui different courses àfa àwọn ọmọ mi one forty three ìbá páàsì jáàmù ìwọ lọ irú àdánwò wo lélẹ̀ ah ui ui ui greatest ui premier university soda university oxford university a máa tara yín jẹ ìgbà tí ó dọ̀dún kejì báyìí tí màá ṣe jáàmù ọmọ tó ṣẹlẹ̀ ọdún yẹn ni ui ò ṣe admission two thousand and two lọ wò ló tan ui wọn ṣe admission two thousand and two mi ì lè gbàgbé ọdún yẹn ni ui ò ṣe admission ọdún yẹn lè gbé fẹ́ẹ́ sí ọ̀fìn lọ́rin torí ńlá ìgbà yẹn ni wàhálà ṣẹlẹ̀ tó bá nineteen ninety nine lọ́bàṣánjọ́ jẹ president two thousand and two thousand one thousand and one lọ́bàṣánjọ́ inflate price owó hostel láti nineteen naira sí iye kan àbí one thousand and ninety ọ̀sán inflate ẹ̀ lọ sí ten thousand àwọn yunifásitì ó di wàhálà àkùràkùrà ṣùgbọ́n yìí lọ́rin àwọn ọ̀jọ́ yẹn á sùn mọ́ ńgbà yẹn yìí lọ́rin nìkan ni òṣùráìkì nàìjíríà àtàwọn tó bá tó dàbí wọn gbogbo àwọn yòókù strike strike yẹn wá di pé admission ọdún kan ti bá ọdún mi nílẹ̀ ui ọ̀wà mẹ́tọ̀ wọ́n ti láti ṣàn bíi méjì rẹ̀ bí àwọn òlé tó ṣe jambu mọ́ wọ́n kẹ̀ gbé síbò everywhere that's register for jambu wọ́n ti lẹ̀ mọ́ cyber cafe please do not pick ui as ui will not process admission two thousand and one to àbí nǹkan bọ́ sáà náà tí gbogbo cyber cafe tá a dé wọn ò sàdmission lọ́dún yẹn ah ó dùn mí ìwọ ọlọ́run ui ui ui ui àsọ̀rọ̀ ti di pé ui olóore bá a ṣe mú ilé lọ́rẹ́ nu ìtí ṣe kára gbénu afa eré ni àwàdà ni bọ́n ṣe mú mi union lọ́rin mi union lọ́rin náà tó wá rẹ̀ admission tó tètè jáde mọ́sán tọ́jọ́ bá ń last week ìwọ tó bá rántí mo tún wá tún jáàbù mí ṣe mọ́ wà tún rẹ̀ lẹ́gbẹ́ union lọ́rin mo tún ládùmíṣàn mi ẹ̀yìn ọlọ́run ní pé sórí pé union lọ́rin lóore fún admission méjì ìwọ̀n fún ọbẹ̀ ṣùgbọ́n ìlú méjèèjì àáfà ìwọ mọ̀ ń sọ fún yìí wàláì mo dúpẹ́ one hundred percent pé mo lọ union lọ́rin fún first degree tí n bá lọ ui mi ò rò pé mo lè rí báyìí mo mọ tí mò sórí tí bá wà ní UI ní ìníráyè concentrate lórí ẹ̀kọ́ Ìbàdàn mo sì wà ìlú mi mo wà ìmọ̀ kúrò campus aníwàsí kan bí aníkanbẹ̀ mo ní lẹ́tọ̀ kan ní ibì kan wọ́n ní kí n wá síbì kan ìníráyè focus lórí ẹ̀kọ́ èmi. ẹlẹ́kejì ayọ̀ ó pọ̀ ìlú mi náà mo wà ẹlẹ́kẹta ní ìníráyè ṣe research tó tó ṣùgbọ́n ọ̀kẹ́ mo kú Ìbàdàn lọ Ìlọrin ìrìn wákàtí méjì àti díẹ̀ wọn alikima yunifásitì tó wà nílọrin láìbírì wọn a ah, mọ màkà tí à ń bẹ o alhamdulillah láìbírì uni ìlọrin èmi ni mo arrange ẹ láìbírì dìpátmẹ́ǹtì arábíkà àwọn ibi tí alárúbáwá wà èmi rush ìtàn yẹn bẹ́ẹ̀ lọrin èmi ni mo arrange láìbírì yẹn tá àtàwọn tí à yẹn eléyìí kìsùn àkìdá àwọn tí àìbùn tèmi yà eléyìí wọ́n tún ti dàrú létà o ṣùgbọ́n torí pé kébì ó lè máa tí a wò mo téèkì táìmù mo àrẹ́jẹ̀ afá àrí tí a kà wàláhì inú mi máa ń dùn ọlọ́run tó wá ṣe mo tó dọ̀n mss náà tó gbé programu fún mi tq class kínníkan class ìwà wọ library lọ bí n sọ fún ọ̀pọ̀lọpọ̀ tí mo kà ń gbà yẹn nílọrin ọ̀ ń bẹ lórí mi dìsẹ́ wàláhì ìwà mobile road àní àtijọ́ ta ìwà wọ library ìlọ́ka ọ̀rọ̀ àwọn kí ló jẹ́ kí n mọ àwọn tí àṣà ọ̀ká ní kí ló jẹ́ mọ bá rí gbogbo àwọn tí àlá ńlá èdè èdè kéèké àwọn tí àwọn níbi sixteen volumes àwọn níbi eighteen volumes ìwà máa kọ átíkù ìmọ̀ katia you need lọ́rí mo ti kọ tíra travelers guide mi that is one of the richest books i have ever written in my life tí àtúmọ̀ ìsọ́kẹ́ mo kọ jù láyé tó rich in terms of research travelers guide ní university of Ìlọrin mo ti kọ́ ṣùgbọ́n tí àmì tọ́lọ̀ ń fàlùbáríkà sí jù láyé in terms of patronage living by anawa wins forty prophetic traditions òun ni ńláyé rájù ṣùgbọ́n ètí research ẹ̀ pọ̀ jù travelers guide You Ìlọrin mo ti kọ́ as a student níjọ́ tí màá bẹ̀rẹ̀ sí ní kọ́ wà láì òru mo bẹ̀rẹ̀ sí ní kọ́ tó bá jẹ́ UI ni mo wà ní láyé ìṣòwò tí mo ń sọ mo wá rí enough time mo dedicate àsìkò fún research tí n bá lọ library ní Ìlọrin lónìí àlìkímọ́ lọ́la wọ́n mọ̀ mí láàlì ìkímọ́ yunifásitì mi àtọmọ ìyá mi tájọ́ mọ́ ẹ lọ àwọn àkàtì àáfà àkàdórógbó so tó wá rí gbà náà àwọn èṣù tí wọ́n tó jáde táwọn fà láàrin ara wa eléyìí bídíà ni eléyìí ṣe bídíà eléyìí àràmù ni eléyìí mọ̀kúrú ni so nígbà míì ọkẹ́ nídìí adáàbù ni àti ìkíláàsì sọ́rọ́ àwọn ọmọ ìyá tí wọ́n ń dorí íńtánẹ́ẹ̀tì mú tán ṣe gànràngànràn kì í yẹ kánábà fi ìkíláàsì àti ádàbò kan wọ́n máa lékún wọ́n sì máa ṣàǹfààní fáwùjọ so nígbà náà àwọn náà létà láti pé àwọn yusuf ẹ̀sọ́ bẹ̀rẹ̀ àsìkò kan bẹ lára wa pé ọ̀dọ́ ò lè má ṣe gànràngànràn gànràngànràn ìsìn yẹn ń bẹ lára ṣùgbọ́n pẹ̀lú àníyàn tọ́lọ́ ní ká ní kọ́dá níwọ̀nba kọ́lọ́ ó tà níyàn wa ṣe fún wa ara wa padà balẹ̀ arípọ̀pọ̀lọpọ̀ ọmọ tá a kà ká lè máa lékún ó wúlò fún wa dùn ní àfà àṣẹbí mo ti lọ uni Ìlọrin ọlọ́ọ̀fẹ́ fi sórí fún mi wàláì uni Ìlọrin tí mo lọ ọ wà nínú tó gbé mi sáyé tí bá wà bàdàn mo máa ń lectures kan tí wọn ní fún mi nígbà mo dé lọrin mo kọ́ lọ sí lecture kan live vc lọ́ṣogbo ibnu tẹ́míyà afa ìtòrò pé mo tó ṣe lecture kan tí mo ṣe research pọ̀ lórí ẹ̀bí lecture yẹn láìfèsì mo wá wọ láìbìrì lọ mo ṣe photocopy tó pọ̀ wàláì mo wá ṣe lẹ́tọ̀ yẹn tán báyìí gbogbo àwọn tó mọ̀ mí Ìbàdàn tẹ́lẹ̀ náà wà lánàá pé sarah ṣì dì táwọn mọ̀ Ìbàdàn náà rè ń lọ ń da reference lẹ̀ báyìí ń lọ ń dé èbó lẹ̀ báyìí ń lọ ń da ìtumọ̀ lẹ̀ báyìí àáfà lẹ́yìn rẹ̀ báyìí ọ̀yọ́ wọ́n pè mí ibùdó tèmíyà ẹ̀là kí ló kọ rẹ̀ sáwọ́kè kí ní kan bọ́ sí pèmí káàkiri nu gbogbo àwọn tí èpè èèyàn fún lẹ́tọ̀ tẹ́lẹ̀ àsọmọ yìí náà ti mọ kéwú díẹ̀ ọwọ́ àdìpé wọ́n ń fi ọlọ́tọ̀ ìwọ náà wà rò pé ah, eh, kẹ́mọ́ gbọ̀nbá ní èèyàn léṣo ìwọ náà tó wá tí a lọ àáfà bá a ṣe bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ nù alihamudulila kò fẹ́ẹ̀ sí wíkẹ̀ndì tá ní lẹ́jọ́ lónìí tó bá jẹ́jọ́ ẹ̀ ní mọ́ lọ́wọ́ lè mọ́ jìnnà bá wọn. Ah, Ìlọrin yẹn ẹ̀sùnfòsì mi wà láì ó tó wá gbé mi sáyé mo operate MSS national level láti uni Ìlọrin adarí ẹ̀dẹ́ Ìlọrin area council adarí ẹ̀dẹ́ Kwara state area unit adarí ẹ̀dẹ̀ national tá a jọ ń ṣe national meeting a lọ ṣe lẹ́kọ̀ọ́ a ṣe káàkiri a lọ fún zona kìlọ̀ pé mọ́kọ́ délẹ̀ yíbò fún instant dawa ìlú Ìlọrin ni mo gbà lọ tá a gbé mọ́tò ẹ̀mẹ́sẹ̀ sí wa náà kalẹ̀ tí wọ́n fọ́ gíláàsì gbogbo àwọn àtàn yẹn afa tó bá jẹ́ ui ó lè mọ́ rìbá wọn èmi fẹ́ ui ọlọ́run ní pé kí ló lóore fún mi Ìlọrin istikhara náà èyí tí wọ́n fẹ́ràn ọlọ́run ní jẹ́ ó ṣeéṣe fún ọ ṣùgbọ́n tó bá lagídí pé ní ìlọrin ìlọrin ọdún tí mọ̀ máa dúró ọdún tí ń bọ̀ tí yóò ṣáà nation ọlọ́run àti ọfẹ́ lagídí ń lọ ṣùgbọ́n tá a plan fún ọkọ̀ fẹ́ ṣe ọlọ́run máa wọ ọ̀ràn bí o tó fún ní kejì two thousand and five ń lọ yẹ kí n kọ́ lọ sí service two thousand and five náà la parí ó yẹ kí n bá wọn batch tó tẹ̀lé wa lọ mi ì lè bá wọn lọ torí problem tí mo ní pẹ̀lú kan náà àwọn lecturers wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọfẹ́ fèèlì mi ìtàn ńlá ni o ṣùgbọ́n kì í ti tọ́ yẹ ká máa sọ ọ́rù bíi ṣé tí mo sọ yé ìní sọ pọ̀ tọ́ra àwọn tó mọ̀tàn yẹn ń bẹ láyé bàbá pòfẹ́sọ̀ ó ní mi ní graduate ọlọ́run ní ọmọ eléyìí ó graduate ọ̀rọ̀ ẹ̀sìn náà là ń sọ ọ̀rọ̀ ó ṣe nìkan ọ̀bùn obìnrin bojú obìnrin ò bojú ẹ̀kọ́ obìnrin ò bojú òsì ní islam bàbá pòfẹ́sọ̀ ó ní wọn bẹ́ẹ̀ ní islam you are my you are undergraduate ọbẹ̀ mọ̀ tako doctor professor afa eré ni àwàdà ọlọ́run ló ní máa graduate lóòótọ́ ìlọ́jẹ́ sórí ìlú lẹ́tí mọ́ lọ́wọ́ sẹ́kìtọ́ pé oore ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún mi sọ pé kí n bá lọ ṣe first degree UI tí n bá ní challenges tó bá jẹ́ pé higher level èèyàn ti ní challenges èyí ó burú ọwọ́ ọkẹ́ mo ti wọ́n ti fojú mi hàn èèmọ̀líláfí nílọrin nígbà mo wá ṣe master UI báyìí èmi náà yà gentle ẹ̀ tó lè kó bá mi lọ́tẹ̀ yìí kẹ́ ẹ tó lè má graduate let me tell you the reality ó kún tọ́ àfẹ́ẹ̀tì rìsọ́ọ̀tì mi yìí lọ́rin níwọ̀nba torí pé àwọn ṣẹ́tọ́ yẹ kí èmi tó yẹ pé nígbà mọ́ àlọ́ lẹ́lẹ́fù gan tó yẹ pé èmi nìkan mo ṣe arabic lọ́lẹ́ lẹ́fù tó lẹ́lẹ́ àwọn ti jọ èmi mọ̀ ń la ee lọ ni so nígbà tí báwọn iṣu kan ṣẹlẹ̀ tá a tún darí mss mọ́ra wọn ẹnìkan lọ bẹjọ́sìn báwa là ń já wọn mọ́ ọmọ bojú ní mọ́ọ̀sì pààkì ń ṣe wá àsìkò wọn kẹ́ ń bojú lọ tá a fi náà wọn tó lé twenty tí wọ́n bojú ah, tí wọ́n ti pọ̀ ní ibẹ̀ kódà muslim community ah ọlọ́wọ́ tó dùn mí tí mo ti sọ fídíò kìíní yẹn nù muslim abdul tó máa organize program lórí rẹ̀ ọlọ́run tó dojú tiẹ̀ láwọn tó fẹ́ẹ́ fi tako nìkan ọ̀bù ọlọ́run wá ní káwọn wa professor Zubair professor Olóyèdé àtàwọn kọ̀ọ̀kan náà wá dìde pé ah, ah, àwọn ọmọ yìí dé nítorí ẹnkọ́dé kódà professor agáàsì tá a rò pé yóò tako ọlọ́run tó gbẹnu tiẹ̀ náà sọ̀rọ̀ pé o ò ní lè tako nìkan ọ̀bù ìtẹ́kùlọ́ha hakọ̀tùkọ̀tì ó ní dìbò lẹ́tọ̀ ẹ̀kọ́ ẹgbẹ́ máa takò tẹ́lẹ̀ òun náà bá tó sọ̀pọ̀ ọ̀dẹ̀ let us leave this they need to be encouraged they must be encouraged professor nàbàdì tó sọ̀pọ̀tì ẹ̀kẹ́ àwọn ọlọ́ọ̀ni ẹ̀bẹ̀rù mi bẹ́ẹ̀ bá ṣe lágbára mọ́ ọmọ tó bojú bẹ̀rù ọlọ́ọ̀ni àfà ìkànnà professor tó ti rò pé àwọn ò takò wá exam ó ní bíi monday wọn organize program sátidé ni tá a bá pé bírí kó tó ah professor yẹn ti kú lónìí tó kọ́ a bá lélẹ̀ máa lò ní ọlọ́run tí wọ́n ekú ah, ọlọ́run bá sọ rí Only my wife doesn't use niqab why must I oppose it ìyàwó mi ò bójú bẹ̀ I know Professor Subaib your wife uses niqab sincerely ó ní kí lani ànídìí ká takota ó ní ṣùgbọ́n o Professor Misra Akànjí náà tọ́jẹ́ former ọ̀dà ìpínlẹ̀ prayer fees footman àti tàwọn àti ìkó ń bẹ́ẹ̀ wọ́n jẹ́ fees àlèkò university kátó lọ jẹ́ náà so àwọn náà sọ ń gbà yẹn pé no sẹ́ẹ̀rì tẹ́ ẹ bá sọ ń bì káfí decide ní university pé ṣùgbọ́n afẹ́ ẹ̀yìn àfa ẹ̀já máa ń sọ. So àfà gbogbo challenges tí mo rí Ìlọrin ó build mi tó yẹ pé ká ní UI bá ní èrò pé mo lè farabalẹ̀ báyìí torí ẹ̀mí wà ní ìmọ̀ wá náà àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan tán lọ UI ní ìsìn wọn benefit ní MSS UI torí pé alẹ́ ni wọ́n mọ̀ sí program alẹ́ làwọn ṣe program sí àwọn tó gbé àwọn àwọn tọ́jú ọmọ Ìlọrin gan wọn benefit bí àwọn táwa láti Ìbàdàn náà torí àwọn náà fẹ́ lọ sunlé ṣùgbọ́n àwọn tó yẹ pé campus là ń sùn tọ̀sán tó àfà ìfẹ́ ìrántí Monday Thursday tí ì tẹ́yìn bàbá kan gan wá sí láti pé ah, èyàn ọmọ yunifásitì ẹ mọ̀ tí sáyé ẹ ti fẹ́ ṣáájú àwọn àlùjẹ náà bàbá jíròrò ọba wa tá a ti ṣe náà fi là lọ ah, ẹ̀yin ọmọ tẹ́ ẹ tó wáyé wà lẹ́bọ̀ tó fẹ́ wà àlùjẹ náà ṣáájú ẹ̀ bàbá ni olóhùn ah, ọmọ pé ẹ tó wá ṣe lọ́ọ̀ bàbá àmọ́ ẹ gbìyànjú díẹ̀ pété ké mọ́ndé gẹ̀rẹ́ bá sobi gẹ̀ẹ́kẹ̀rẹ́ táwọn ẹ jẹ sàárì ni ó ní ẹ̀yìn ẹ tó bàbá àmọ́ gbàwẹ̀ mọ́ndé tó ṣe pé tá a jẹ́ ìjọ jimọ̀ gẹ̀lẹ́ àbí ẹ̀rí àtọ̀mọ́ kàkáfì ẹ̀tún kàkáfì náà gbogbo ẹ̀ láǹṣẹ̀ bàbá ọlọ́run jẹ́ sóríire àbáyẹn náà ti kú lónìí jẹ́mọ́ istikhara ni ó wà gáìdì ẹ̀ nígbà tó wá yẹ kí n graduate ìkan náà lẹ́tọ́rọ̀ àti mọ́lájọ ní classes kò release result mi ó fail mi final year sọ̀mù túmọ̀ rẹ̀ mass fail màá tún ọdún kan kà èmi tí n fail rí láyé mi kí ni ìgbé foreign level torí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀fẹ́ fail mi another professor ọlọ́mọbanisàn professor sẹ́dá ọ̀sẹ̀ ni ọlọ́mọbanisàn wọn lẹ́sàn-án rẹ̀ ìlọ́jẹ́ kí n dedicate odidi ìwé fún president house ní ìwé náà wà wí mi tọ́lọ́ ń fa àlùbáríkà sí ju lábala títà ìwé ẹ̀ lọ́la àlùbáríkà jù lówó èmi tí mo kọ́ lónìí kódà ara owó rẹ mi bẹ̀rẹ̀ mo fi ìwú náà mi yé sọ fún ọ ọlọ́run fa àlùbáríkà sí ìwé yẹn pọ̀ mo rí bàbá ńlá owó lára ẹ̀ wọ́n rà nàìjíríà wọn aláṣà èdè nàìjíríà ẹnu mẹ́gbà ọ wà ní Saudi níwèé tí mo ń sọ yìí ọ wà láwọn kọ́ńtì mi lágbàáyé falila alhamdi bàbá yẹn ni mo dedicate wọ́n yẹn fún òun náà lọ́ba bá professor tó lóun òun ò ní jẹ́ graduate yẹn iwutaliu wakulu ukurudu maal qaidi àbá professor nu làbẹ́ olárúbáwá ó lásọ <laughs> fún ọ pé ó jókòó pẹ̀lú àwọn tí ó jókòó ni ò kú olójú kan we put we put your thing under the carpet nobody will be able to raise it till the day of resurrection bàbá professor wọ́n fẹ́ destroy ọmọ ọlọ́mọ bàbá professor bàbá wọn á tẹ́tẹ́ èmi tí rèé ṣe Yorùbá gan mo fẹ́ gba ọmọ ìlú yìí lọ́wọ́ ara yín yìí Ọlọ́run bá sàbẹ̀rẹ̀ sẹ́dá ọ̀sẹ̀ Ọlọ́run ti ansán bàbá yẹn náà Umaru ọmọ wọn bẹ́ẹ̀ wájú àdìsí is now almost professor doctor wà nù ọmọ wọn lọ́ọ̀yà wà nù Ọlọ́run ta engineer àwùjọ Ọlọ́run ta nù bàbá yẹn náà àwọn ni ìmáàmù àwùjì àwọn náà wàzírí àwùjì báyìí etí wọn fẹ́ combine professor Zakaria Idris Osemi bàbá ńlá ni kọ́lọ́ọ̀ bá sanwó-ẹlẹ́sàn rí kí ni mo fẹ́ lò bẹ́ẹ̀ bàbá yẹn lọ́lọ́run sábàbí dáadáa fún mi ní ilé ìgbàgbé ẹ̀ ti máa fi kú òun lọ́wọ́ lọ bẹ̀bẹ̀ pé ọmọ yìí èso ọmọ burúkú tọ́ba ti ẹ̀sìn ọ forí jẹ́yìn ṣègbè orí páwọn ọmọ ọmọ èké ò lè mọ kí òun lọ́sàbà ń bẹ̀bẹ̀ tàbí fún mi ní fọ́ọ̀tì ní kọ́ọ̀sì ńlá gp mi já wálẹ̀ ni gp mi ṣe kí ni ngbà máa wá dé masa ui ọlọ́run á ní ọjà lókè padà my result was number one wàláì náà tàbí ṣe masters àwa twenty one or twenty two tọ́lẹ́ nìkan kú nu wa along the way kọ́lọ́ọ̀ ní fọwọ́n kẹ́ sórí kọ̀ wá jẹ́ kí n lọ sáfíìsì ní báàjì tó yẹ kí n bá lọ ibi tí mo tó gbọ́dọ̀ bọ́nu tó máa wé sìkára so ọlọ́dún yẹn tó di bẹ́ẹ̀ ní graduate káníwọ̀n ni wọ́n máa sunkún kí àbí wọ́n máa sunkún kí <laughs> ẹlẹ́mì ní graduate torí ọ̀rọ̀ nìkọ́ọ̀mù torí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ìwọ ọlọ́run Rasheed aṣemugba yìí ti káàfù lọ ni. last exam tá a ṣe yìí lọrin inú Ramadan ni wàláì mo parí báyìí mo lọ itikaf mo ti láti Sheikh Abdul Qadir ní mo lọ ṣe yìí ti káàfù bẹ́ẹ̀ mo lọ bọ́lọ̀ sọ̀rọ̀ lẹ́yìn àwọn bọ́lọ̀ sọ̀rọ̀ tàbí ẹ̀yìn ìgbà náà ivc lọ gba ivc lọ ivc ni mo wà ní december náà ti bèrè pé kí n wá lọ rí o pé ọlọ́run ti ní kọ́rọ̀ mi ó yanjú o professor ti lóun ọba òun ò ṣe òun ó fún mi ní forty kí n sáfì mọ́ spill ah forty bàbá ìpa mi ṣé kò dáa ju kí n wéṣì ọdún kan lọ kò sá lè jẹ́ kí n bá batch tó yẹ kí n bá lọ service àáfà àìtúnbá batch ń lọ higher oore ló tún bá dé kí mo lọ́ bá dé oore báǹkì tí mo bá lọ yẹn ìlọlọ́run ní kọ́rí pé ibi tó pòsì mi lọ Yobe Yobe ló expose mi sí àwọn challenges NYSC ìlọ́jẹ́ kí n tó kọ̀wé àsọlọ́run fẹ́ kí n tó kọ̀wé mi lórí NYSC tí n bá bá first batch lọ mo lè má lè kọ̀wé yẹn ó lè jẹ́ pé n tí màá rí ọ yàtọ̀ báǹkì tí mo wá bá lọ ọlọ́run á ní kí n wà nú àwọn tó ń darí mcan kí n wà nú dé national level dé zonal level ó wá kí n rí challenges mo interact pẹ̀lú àwọn èèyàn mo interview àwọn èèyàn òun ló tó dìwé mi facing the challenges of the NYSC scheme. afa mo ń sọ eléyìí ọ̀pọ̀lọpọ̀ wa a ti máa conclude àwọn àṣẹ yìí sì kára àárọ̀ pé wọ́n lọ́ọ̀ mo fẹ́ làlẹ́ ọlọ́ ara tí wọn ò fi ní máa tójú bọ lé ara ẹ̀ la pè ní ìsìkára ìsìkára tó ṣe é má ti conclude ìsìkára èmi ò rò pé mo lálàá kan rí pé nígbà mo lálàá pé ṣé kí n lọ sùn lọ́dà ni àbí kí n jí mo wá lálàá pé mo sùn èmi ò lárí ṣùgbọ́n tẹ́mi mọ̀ ni tí mo máa ń rí èmi ò èmi lálàá mo mọ ọ̀rẹ́ mi kábẹ́tà ṣe ìsìkára òun lè lálàá tiẹ̀ ṣùgbọ́n ìsìkára mọ́jẹ̀wé ẹ̀kọ́ lálàá ọ̀làlà ọ̀làlà ìtọ́lọ̀ ń bá rí polóore yóò máa ṣe kí ni o ṣùgbọ́n wọn kò ní má polóore jẹ́ sọ fún ìtí mo fi mọ̀ pé kí n lọ́ọ́ yún ní lọ́rí lóore day one ni mo ti mọ̀ polóore àfáàbá sì ẹ̀gbọ́n mi wà láìdè wọn àwọn ọ̀nàkè yìí lè lọ́rin mi lórí èmi tí ń dé lọ́rin rí láyé èmi ìkọjá àbàdàn èmi èkó òǹbàdàn ọmọ dádì wọn fẹ́ kọ́ lọ sí èkó òǹbàdàn ìṣẹlẹ́yárí ìlú kankan kọjá àlọ́rin ó dá nípa mọ̀ wà yóbè wà láì mọ̀ wálé ṣùgbọ́n lọ́rin odidi àmírù mss ní gbogbo ti fẹ́ wálé pé mo ṣe léyá látijọ́ tán ti bí mi tẹ́ èdò níyì mo ṣe léyá lẹ́ẹ̀kan láùsáìdì ìbàdàn gbogbo iléyà tí mo ṣe láyé mi kò kọjá Ìbàdàn ẹ iléyà ẹyọ kan péré ni mo ṣe ní outside Ìbàdàn Ọ̀yọ́ state Nàìjíríà òun náà lè tí mo ṣe ní Ìlọrin Kwara state Nàìjíríà nígbà àwọn jàmírù mss ní Ìlọrin àléwálé Ìlọrin tọ́lá wà lákìtà fáwọn prisoners àwọn oríṣiríṣi that was the only iléyà iléyà nǹkan mo fẹ́ sọ pé bọ́ọ̀rìn fún torí kò dàbí kí n wà ní kíni o Ìbàdàn ìgbà tí mo wà yóò bẹ̀ mọ́ wá sí iléyà jama sọ ọmọ tó dé wà tí mo dé lọrin báyìí mo kẹwàá kí wọn á òkè sadmission bẹ́ẹ̀ ni àdúrà ẹ̀kọ́ mo rókọ mi alihamudulilayi kí ni tá a ṣe kí ni tá a ṣe kí n tó padà dé báyìí pé mo wálé mo wá kó stóòfù mo wá kó ráìsì wọ́n ti tó kọ̀ mi wọnú program mss àáfà tó ẹsẹ̀ àáfà tí wọ́n rí rí àwọn kan ti ròyìn pé àáfà yẹn wọ́n lọ́mọ kéwù díẹ̀ <laughs> kéwù rádà àdádẹ́sì làwọn ẹjọ́ náà àṣà àti ìmọ̀ gangan ṣùgbọ́n àdúgbò fọlọ́ kéwù jálasà ó jókòó sincerely nígbà pé àwa ti lọ máa dùn lárọ́ bí àti lọ ilé kíkà tó lọ yunifásitì àwọn ọ̀rẹ́ wa tájọ ṣe arábíìkì èmi máa ń mú wọn ṣe ni pọ̀pọ̀lọpọ̀ yín lárúbáwá tẹ̀ tó lẹ̀ mọ̀ ẹ̀ tó máa kéwútú torí ẹ̀ka wọn tí a ṣẹ̀ríà máa wo jámùú máa wo undergraduate kọ̀ọ̀mọ́ jámùú nínú fíkìú pé kéèyàn jẹ́ ọ̀rọ̀ méjì pọ̀ pẹ́ẹ́nìbà ànábì náà máa ń ṣe jámùú ànábì máa ń sọ̀rọ̀ di plural <laughs> kánà lùjá fi wù bẹ́ẹ̀ náà sọ láti àdẹ́bí náà ọmọ amúrò méjì yóò sọ wọn di plural yóò sọ wọn dọ̀rọ̀ ọlọ́pọ̀lọpọ̀ wọn ni wọ́n mọ̀ ṣe fún ọ ṣé jámù náà sọ́rùfù sọ́wọ́n ni jámù kéde o fíkìú ọwọ́ ọpọlọ ti ní káwọn ọlọ́lé káwọn àfáwọn alákìdá kan tírẹ̀lẹ̀ wa pẹ̀lú súnà falilẹ̀ alhamd ní mo tó káwọn ọ̀dọ́ kan tá bá sọ dáadáa lẹ́nu pé sóoríjọ́ tí wọn èbí ọtẹ́ ìbọ̀ súnà wọ́n ti tírẹ̀lẹ̀ wa ni àgbọ́yé inú fi já sí pé àwọn ìṣẹ̀bẹ̀rẹ̀ sílé sọ̀rọ̀ àkídà lọ ti wá di University of Ìlọrin as far back as two thousand and two lèmi wọ ilé Ìlọrin that is fifteen years ago or even sixteen years ago. ìmí ìnáyí tẹ̀ ń dà rúdú ìgbà náà primary school lẹ́wà kì í sọ̀rọ̀ tàkàbúrù àkídà àtọ́ndẹ̀ level lèmi ti sọ̀rọ̀ àkídà university tí wọn ọ̀dẹ̀ bí àáfà àkídà kó ní ta sọ pé ọ̀tàkọ̀ àkídà àwọn àáfà alùsùn náà àlìjàmá àtọ́wà náà tíra àti ìsákìdá rọ́ àkídà táwọn afáàlù súnà tọrọ ọ̀dàrú mọ́ lójú àwọn ìmáàmù ahmed àwọn ìmáàmù ibùdó tèmíyà ìmáàmù ibùdó kọyìm àwọn ìmáàmù mọ́dúnú abdul wahab àwọn afáàlù àkídà òrìjínà tí ń tá a sọ ọ̀tá kan tí wọ́n sọ. afa wọn tó kọ̀ mí bọ̀ láti bá ti mo graduate báyìí kò sí ọdún náà tí nìyẹn program ti máa ń bi kó tó wá di pé àwọn student pásánà àwọn obìnrin wọn yadé àwọn oníkúlà ẹ̀yìn mẹ́fà mélòó la fẹ́ kà ń bẹ̀ pé o lè ba tèmi jẹ́ mọ̀ gbé kúlà rẹ lọ gbogbo ẹgbàá làákàyè ọlọ́run wá ń ṣe rọrùn àpẹẹrẹ nù pé ìsìkára rẹ ètò lórí ọlọ́run ó ṣe kí ni o yọ yà sárọ̀ rẹ ẹ má jà á máa là lọ́lọ́run lọ́wọ́ tí ẹ kẹ́ ní pé tó rò pé owó ọ̀ sọ fọlọ́run pé ọlọ́run wàlẹ́ ó sì wù mí o kọjá wípé ah èmi ni màá ra lẹ̀ yìí sọ ìpè máa wúyàn bẹ́ẹ̀ mo ti kàánú tan Sheikh Al-Albani pé baba Albani sọ kótó kú baba Albani kọjá níbi sàárè kan nínú àwọn sàárè ayé ìjọhún tọ́jọ́ pé ìrìnàfẹ́ àwọn ibi òtẹ́mi àwọn àfáà ńláńlá sí ní Damascus pé ah mo nífẹ̀ẹ́ kọjá pé sàárè nìkan sẹ́mẹ́ sí kí wọ́n pè mí náà wà láàrin àwọn zumra àwọn àfáà ńláńlá wọ́n ní sàárè yẹn wọ́n ti tì for years tí wọ́n ò sì yan bẹ́ẹ̀ mọ́ nígbà Sheikh Al-Albani kú wọ́n sì fún Sheikh Al-Albani wọ́n dẹ̀ sẹ́nu sàárè yẹn irú tí Sheikh Al-Albani ti sọ́ọ́lẹ̀ pé ah ó dẹ̀ wù mí wàdí tù mo nífẹ̀ẹ́ kọjá pé sàárè ni wọ́n sẹ́mẹ́ sí i ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀ sáré tí wò ti jẹ́ kán séèyàn bẹ́ẹ̀ mọ́ sẹ́yìn kó sókè sáré òdì tó àsáré ibi kan tá a gbẹ wọ́n wá obi tí sáré ndc bẹ́ẹ̀ wọ́n wá wáyé fún kíni o Sheikh Al-Albani ibẹ̀ náà wá sẹ́wọ́n sí. èèyàn wọn bá lọ sọ̀rọ̀ pé ọlọ́run tí wọ́n fẹ́ rẹ̀ tó bá rí pé tí wọ́n fẹ́ yẹn ọlọ́run rò pé à níbo lọ fẹ́ ra lẹ̀ rẹ̀ ilẹ̀ bí kò lóore fún ọ gbogbo bó ṣe irú ẹ̀rẹ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí <laughs> wàláì tá a fẹ́ gbalẹ̀ àgbalẹ̀ ilé tí mò ń ẹnìkan tìgbà tó ti lọ sanwó ẹ̀ kódà tó ti ń kù tó ti kọ́dà lọ àsìkò tó wọn lọ gbà èmi ti ilé ń wúre wọ ọlọ́run jẹ́ kí ilé ọ̀já máa ń lọ èsì lówó ló ń gbà náà àìsè wọlé sùkúù tí mò ń san gbèsè tí gbogbo ẹ̀ dàrú tí nẹ́tíwọ́ọ̀kì fẹ́ẹ̀lì gidi ní first time mo sábà pé tẹ̀sán pé ẹ̀yin obìnrin kọ́ ló ń sànù yín o obìnrin ti máa rò pé ha ẹ mọ̀ tẹ́ka ìtọ́lẹ̀ yáwó kún ìtọ́ wà nílẹ̀ tí mo fi rọ́ọ̀nù sùkúù kọ́lọ́ máa lè mí ní ìgbà àáfà wà lẹ́yìn tó gbà tó sanwó nígbà wọn dọ́dọ̀ àwọn landlord landlord rọ́bìṣì ẹ̀ pé iléèwé lélẹ̀ bí oníyàwó iṣẹ́ wo ló ń ṣe òun ṣiṣẹ́ internet kan òun ṣiṣẹ́ kẹ́ni kan àwọn ọ̀gbà wíyà ládùúgbò so ti níyàwó òun ò tí níyàwó ìyàwó òun ó lóun fẹ́ gba fóònù one twenty thousand ó <laughs> lè lélẹ̀ bàbá landlord jẹ́ sọ̀rọ̀ sọ́gbọ́ rẹ̀ fún mi o wọ́n ní kọ́ dówó ẹ̀ padà àwọn òfìlè ládùúgbò kódà ọ̀dà gbogbo ọ̀dà tó ti fẹ́ fi kólé wọ́n ní kọ́ wá kó ó kó tán báyìí wọ́n ti gbé kínní house warrant kú òun gbà wọ́n ti rẹ́ni sanwó wọ́n kẹ́tọ̀ gbé ẹ̀ padà nígbà tó kọjá fẹ́ ṣe wọ́n náà ti gba léyìn ni abátọ́ pé ẹni yẹn ó ní wọn ìgbà ó sì ti èmi ti pèrè mọ́ánìkà lómi ò pè mí kan bá nǹkan ó jẹ́ pé yóò tó rò kí mò ń mú òun sí so ṣe ẹlòmíràn lọ́wọ́ àgbègbè àwọn ìgbà ó wà nílẹ̀ tó yá fẹ́ gbà ó mo ṣe yọjú sí i nù àáfà ọwọ́ sásìkò tí mo ti lówó lọ àlẹ́ ìmọ̀ bá san ilé ni gbé bẹ́ẹ̀ ní ìsìn sẹ́rí sìkárà ló sẹ̀mí ayé tí ẹni pé sẹ́rí sìkárà tọ́lọ́ máa rí pé nǹkan kan ó lóore fún ọ tẹ́nìkan bá ti gbà yóò kó lọ́wọ́ ẹ̀ yọ̀bọ̀ ṣùgbọ́n tọ́lọ́ bá ti gbé kò lóore tí wọn náà ṣe wàhálà tí ò lóore ọ̀ má para rẹ síjọba lọ́rùn kọ́ ọba tọ́lọ́ bá sọ fún ọ ara tá a gbọ́dọ̀ rí mú nìyẹn. nínú àwọn nǹkan míì jẹ̀mọ́ ẹ̀já tó gbọ́ yé o tó lè là wá nínú ká máa lọ wo sẹ́ òun ni kẹfìrọ́tù dùà jẹ̀mọ́ kí mo pè é ẹjẹ́ máa ṣàdúrà ó ti wà nínú àdìsí pé àdánwò ọmọ bọ̀ láti sánmọ̀ àdúrà tá a bá ń ṣe ìlẹ́yìn yẹ́sì adùn kálímù tọ́jìbù wàlẹ̀ amọ̀lù sọ́ọ̀lẹ́hù yẹrùfáàrù ṣé aládùúgbò àwọn máa ń gòkè lọ ọ̀dọ̀ ọlọ́run kó ṣe eré tá a bá ń ṣe yọ́ máa gòkè lọ ọ̀dọ̀ ọlọ́run àdánwò ń bọ̀ àdúrà náà ṣe kí ni ó ń gòkè lọ èyí tó bá lágbára jù ní òun ẹni ah, àfa ẹ̀gbọ́n mi yé ṣé ọlọ́pọ̀lọpọ̀ wa ẹ jẹ́ sọ kankan fún wa al-Allāmah Ibn al nínú tíra àwọn àlùwábìlù sọ yìí wọ́n ṣàlàyé tọ́pọ̀ adkar adua tìláwà gbogbo àwọn kíni bàbá yẹn ṣàlàyé adikiru wọ́n ṣàǹfààní kọ̀ọ̀kan ṣé ẹ rí lápẹ̀rẹ́ ṣe mọ̀ wo tá a bá fẹ́ kírun jàmọ́ tá a bá wà lórí ìdúró kí ló lóore jù ń gbà yẹn kìrọ́ atul Qur'an ah, ẹlòmíì tí ẹlòmíì ọ̀gbọ́n tá à ń sọ mọ́ o ẹ gbọ́ tá à ń sọ yé a fẹ́ kírun sẹ́ Allahu Akbar lẹ́yìn subhanaka Allahumma tá a ṣe dùn àwọn ìsìta kí lọ́kàn kà jẹ́mọ́ ìfilọ́ kàn lẹ́yìn fáti àkìlọ́ tó kàn sẹ́nu bíbélì láti mú sáskàrù ni inú kí láti mú káka Kùránì nílò lóore láàrin yẹn kẹ́nìkan ni Allahu akbar Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim àsàlátù olóore bẹ́ẹ̀ Kùránì nílò lóore bẹ́ẹ̀ tá a bá wà ń rúkú àsìkáàrù ní ká sàfọ̀mọ́ fọlọ́n lólórí ń bẹ̀ o ṣùgbọ́n ní sùjúùdù àtẹ̀síbíù wàdùá fáàmà fi sùjúùdù àdébìtẹ́ bá wà ní sùjúùdù ẹ máa ṣàdúà lọ́pọ̀lọpọ̀ fàkọ́mìnù àyù stajà àbàlákùn ẹ fọkànbalẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ pọ̀lọ́hún sì gbàdúrà yín asafọmọ fọlọsọ alọrọ bíi àlàálá àtàwọn tọjọ ṣùgbọn kùdùsùn asafọmọ asaskal àtúnṣàdúrà alábẹ́ni adúgbò àmì àdábì jahannam àmì àdábì lẹ́kọ́bìlì àmì fitinati lè máa yá àtàwọn àdúrà mi. sẹ́wọ́n lọ́pọ̀lọpọ̀ wa ẹ ti sọ kankan fún wa lónìí kí n tó round off àyè sàdúà àsìkáàrù la máa ń ṣe má ṣe mistake o àsìkáàrù gbà mí ó kàdúà sínú máa wo rọ̀dítùbí láì rọ́bà ábí islam ìdínà àsìkáàrù mi alahuma afini fi badani alahuma afini fi sam'i alahuma afini fi askaru ni àdúà tó ọwọ́ àná àsìkáàrù tá a ṣe láàárọ̀ àti ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀sán àsìkáàrù wo tó ń ṣàdúrà ìwọ ọlọ́run àfi ní fi ìbádání dé lálàáfíà nu ara mi ṣépè nu àbádùá wà á fi ní fi ìsámú etí mi mọ́jì odidi lálàáfíà bẹ́ẹ̀ ọ̀sán àsìkáàrù tó ń ṣàdúrà wà á fi ní fi ìbásọ̀rì ìríran mi mọ́jì ọ̀fọ́ àsìkáàrù àti kíni o àdúrà. ṣé wàá rí atúgbọ̀dọ̀ máa tó bẹ lọ́run nínú àsìkò tábà tì láwà tán àdúrà lárúbáwá kọ̀ọ̀kan ṣe kò dẹ̀ tí ń tó múnà ká tó láwọn special àdúrà tá a máa ṣe sọ wá lórí àdúrà tó yẹ kí gbogbo wa máa ṣe dojúmọ́ rọ́bà náà àti náà fi dúníyà hasana wàfẹ́lá àkìrọ̀ tí hasana táwọn wàkìlá àdáàbà. ìyàwó ànábì sallallahu alaihi wasallam ó ládùúgbò àtànàbí máa ń ṣe jù nìyẹn lọ́ba wá dípò burú fún wa tán àwa aládùúgbò kankan rọ́bà náà ìwọ ọlọ́run ọba wa. àátì náà ọ̀wá ṣe fún wa fídúnìyà ta ilé ayé wa yìí ṣe dáadáa fún wa wà fẹ́lá àkẹrọ tẹ̀ hasanatan wà kìnnà àdáàbà. ìwọ ọlọ́run àwọn bàbá wa tó bá fẹ́ parí àdúrà lóde wọ́n wá sọ di wákà àsọ ayé wa ọlọ́run jẹ́ ọ́ ọ̀ràn wa ọlọ́run jẹ́ ọ́ dáa làwa níbi ìyá náà wọ́n ní dúnìyà náà. حسنة àkìrọ̀tẹ̀nà àsànàta káyé wà mọ́ bàjẹ́ kọ̀ọ̀rọ̀dùn òjò. wà ládùúgbà gidi ní dúníyà náà àsànàta àkìrọ̀tẹ̀nà àsànàta káyé wà mọ́ bàjẹ́ kọ̀ọ̀rọ̀dùn. ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa náà o ọlọ́run jẹ́ káyé wa ó dáa sàárè wa ọlọ́run jẹ́ ó ọ̀rọ̀ wa ọlọ́run má jẹ́ ó bàjẹ́ tá a bá ti ń sa àwọn nǹkan yìí jàmọ́ a nídi ká lọ́ máa wọṣẹ́ ìtọ́ba ní ọ̀sẹ̀lẹ̀ sí ọlábùrú àdúrà máa rẹ lọ olórí àdúrà nìyẹn gbogbo tí ọba jẹ́ aburú ìwọ ọlọ́run wákìnà àdábà náà ìyànà èèyàn a máa wọná látàyé èèyàn a máa wà àlùjànnà látàyé àlùjànnà ayé ni kọ́lọ́ ọmọ ṣe dáadáa fún ọkọ ọmọ rẹ̀ ṣèṣe tó orí tó ọba rò jẹjẹ tó ọba rìnrò kí ọlọ́run sí ọlọ́run ó ṣe ọ́ lóore ju Jonathan lọ orí tọ́lọ́run ọba ṣe wà láì máa dúpẹ́ a máa ṣàdúrà yẹn dúnìyà náà àṣànàta àhìrọ̀tì náà àṣànàta káyé wà máa bàjẹ́ kọ̀ọ̀nù. ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwa náà o rọ̀bánà àti nàfi dúnìyà hasana wàfìl àhìrọ̀tì hasana wàkìnà àdábànà subhanaka allahumma bihamdik ashhadu an la astaghfiruka wa atubu ilayk salamu alaykum wa rahmatulahi wa barakatuh.